بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ètò láti dáàbò bo ìgbéyàwó àbí ọ̀rẹ́ méjì àbí tọkọtìyàwó láti ọ̀dọ̀ àwọn ẹni ibi ẹni èṣù èèyàn bí èṣù èṣù bí èèyàn àti láti ọ̀dọ̀ àwọn àlìjọ̀nú àti láti ọ̀dọ̀ èṣù gangan fúnra rẹ̀ tí ò ní ráyè wọnú. No ìgbéyàwó ẹnìkọ̀ọ̀kan yín tẹ́ẹ̀dẹ̀ máa gbé láyọ̀ àtàláfíà tẹ́ẹ̀ máa fìfẹ́ gbé tẹ́ẹ̀ máa fayọ̀ gbé tẹ́ẹ̀ máa fìdùnnú gbé pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó tóbi jù nínú àwọn orúkọ ọlọ́run ọba tó tóbi yáwà dòdù. nam ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ètò yìí láti dáàbò bo ìgbéyàwó ẹ̀ láti dáàbò bo family láti dáàbò bo relationship ẹ̀ ìjẹ́ ọkùnrin ni ìjẹ́ obìnrin ni gbìyànjú kó jí ní aago mẹ́ta òru tó bá ti jí ní aago mẹ́ta òru wàá yan náfìlà rákà méjì fatia kan suratul ikhlas tá a mọ̀ sí kúlú aláwọ̀ ẹyọ kan rákà ẹlẹ́ẹ̀kejì fatia kan suratul ikhlas tá a mọ̀ sí kúlú aláwọ̀ ẹyọ kan wa wá ṣe àtáyá tó bá ti ṣe àtáyá Wa ti wa oyin ọ̀ríjínà wà á ti bù sínú ibì kan oyin ọ̀ríjínà kó pọ̀ díẹ̀ wà wá gbé oyin yẹn wà á dà níyàn sóyin yẹn pé o fẹ́ wàhálà nínú relationship ẹ ìwà àtọkọ ẹ kẹ máa gbégbé sí ayé ìrọ̀rùn kẹ máa rí jà kẹ máa rí wàhálà kẹ máa ga nínú owó nínú àlàáfíà nínú àrísìkí kínú yín máa dùn èèyàn bí èṣù èṣù bí èèyàn kọ́lọ́n lè jìnnà sí yín wàá ṣàdáníyàn sí oyin yẹn tó bá ti dáníyàn sóyin yẹn tán wàá wá bẹ̀rẹ̀ sí í ṣe yáwà dùd yáwà dùd yáwà dùd yáwà dùd yẹn wàá ṣe three hundred and thirteen dais adadel murisalin wàá ṣe yáwà dùd yẹn three hundred and thirteen sí oyin yẹn wàá wá blow sí dais wàá tá òsì tó bá ti tá òsì bí sínú láì ó ti parí iṣẹ́ oyin yẹn di lílá ọkọ ọkọ lè máa la ọkọ á máa la ìyàwó á máa la kódà àwọn ọmọ lè máa la ẹ rí i pé nínú ilé yín ẹ máa fìfẹ́ bára yín lò kò ní sí wàhálà àwọn èèyàn á tún máa gba titi yín níta ẹ dẹ̀ máa progress orúkọ ọlọ́run ọba tó tóbi ni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 kó gbìyànjú kó contact global dahiratu dhikrlahi islamic organization spiritual and health department lórí nọ́mbà yẹn whatsapp plus two seven six one two nine five six three eight nine again plus two seven six one two nine five six three eight nine ẹ wọ́sọ̀pù wa lórí nọ́mbà ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú kẹ́ ṣíà fídíò yìí kó go viral gan-an now káwá tún fúnra wa ní proof ipe ṣàlè forúkọ ọlọ́run ṣàlè ṣerú àwọn nǹkan tá a ṣe yìí ah fásíàlú allah dikiri inkun tún ọ̀dà àtàlẹ́ àmúhùn tó o bá lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ kan wàá lọ béèrè lọ́wọ́ àwọn tó nímọ̀ nípa ẹ̀ ní òrìpọ́lọ́ wọn bá ń sọ fún wa pé wálé láyà àsìmáwò àlehùsìnà fàdíhù bíà wásàrú lẹ́sìnà yúlí ìdúnà fi àsìmáyì sáyùjì sáyùnà máa ń kánú yá màlúù ọlọ́run bá ní èmi ọlọ́run bá ní mo ní orúkọ tó dáa tó dáa ju orúkọ èmi ọlọ́run bá ló rẹwà jù fàdíhù bíà ẹ fi pè mí màá dá yín lóhùn wọ́sàrú lẹ́sìn náà yóò híjú náà fi àsùnmọ́ yìí ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó ti pa orúkọ wa pọ̀ mọ́ nǹkan tí wọ́n ti gbé orúkọ wa sínú nǹkan míì ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ wọn túrùfù nìyẹn pé o lè fi yáwà dúdú o lè fi kọ̀ǹtró ẹlẹ́kejì tẹ́ bá yẹ ká lọ wo súrátù rúùmù ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tó ń sọ fún wa pé wàmí ní áyá bada ista azati wàlìbásímọ́là wàmí ní áyá han alakọlakun min anfusikun asiwaja litaskunu hileya waja'ala bainakum muwaddatan wa rahmatan ina fi zalika la ayati likomi ya abi likomi yatafakarun abi likomi yuminun ọlọ́run bá lèmi ni mo dá yín ó bẹ nínú àmì àwa ọlọ́run ọba adakọ adábo sú fásì yẹn àyà yẹn àwa èèyàn ló ń bá wí ó dẹ̀ tún bá àwọn àlejò ń wí àwa ni creation méjì tá à ṣe kí ni o tá à ń má rí ara wa tó o bá mójútó relationship ẹ àlìjọ́nú lè gba ìyàwó ẹ lọ́wọ́ ẹ àlìjọ́nú lè gba ọkọ ẹ lọ́wọ́ ẹ confam ni mo ń sọ fún ẹ tí ò rújú àyà yẹn ló ń jẹ́ ká mọ̀ pé àwọn àlìjọ̀nú náà o ọlọ́run kírètì wọn láti lè jẹ́ kí wọ́n máa fẹ́ra wọn kí wọ́n lè ní fọkànbalẹ̀ kí wọ́n lè ní ìdùnnú ọlọ́run kírètì àwa èèyàn náà láti lè máa ranra wa lọ́wọ́ láti lè nífẹ̀ẹ́ ara wa ká lè máa kí nǹkan lè máa lọ déédéé ká lè máa ranra wa lọ́wọ́ so mo wá dẹ́ta tọ́lọ́run wá ló ń bẹ̀ yẹn ọlọ́run bá ní pé wà mí ní háyá ti alákọ̀ọ́lákùn mi ní àfúnṣikún àsìwájà àwọn ọlọ́run ọba la dá nínú àmì àwọn ọlọ́run ọba ló wà ó alákọ̀ọ́lákùn mi ní àfúnṣikún àsìwájà adá takọtabo nínú èèyàn kẹ lè máa ṣe kí ni o kẹ lè máa jọjọ fẹ́ ara yín kẹ má rí ara yín lítẹsíkúnú ilé yà kẹ lè bá nífọ̀kànbalẹ̀ kẹ lè bá lè máa rí ìdùnnú kẹ lè bá lè máa lọ síwájú kẹ lè bá lè máa rọra yín lọ́wọ́ wájà alábẹ́yìnákùn láàrin ẹ̀yin méjèèjì láàrin kọ́pù méjèèjì muwadatan èmi ọlọ́run bá ń fẹ́ ìfẹ́ ń bẹ̀ ibẹ̀ ni orúkọ ọlọ́run ọba tó tóbi ara yáwà dúdú ni muwadata ti jáde <laughs> o gẹ́tẹ̀ ìfẹ́ tí ò ní kì í ṣèfẹ́ oògùn ọ̀ríjínà ìfẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba onífẹ́ yáwà dúdú ọba onífẹ́ alwadud ọba onífẹ́ so mo wá dẹ́ta ọlọ́run òun nífẹ̀ẹ́ ìfẹ́ òun nídìí ìfẹ́ láàrin kọ́pù ìfẹ́ tó kúnná ibi tí wàdúdù ti jáde nù ibi tí mo wá dẹ́ta ti jáde nìyẹn wàrà mọ́tàn tẹ́ bá ti nífẹ̀ẹ́ ara yín o ìkẹ́ mi ọlọ́run bá máa sọ̀kalẹ̀ sáàrin ẹ̀yin méjèèjì àárín kọ́pù iná fi sáálì kalẹ̀ yáyá àti ìlíkò omi yẹ́tọ́fà karol eléyìí táwọn ọlọ́run bá ń sọ yìí o a fún yín fáwọn tó bá lè ronú àwọn tó rí wọn bá pé tí wọ́n bá lè ronú ẹlẹ́kejì nìyẹn ẹlẹ́kẹta oyin tó lò kì í ṣe bídíà oyin kò sí purification la máa ń foyin ṣe tó bá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ kò sára tá a lè fi oyin dá nínú ẹ̀sìn tó bá ti nímọ̀ nípa ẹ̀ ànímọ̀ ń sọ fún ẹ pé fásitì àlùhálà àti kírín kún tún lẹ́ àtàlà moon oyin yìí a lè fi gbàyàn lẹ̀ a lè fi túyàn lẹ̀ a lè fi wá àánú a lè fi wá oore tí kì í ṣe tẹlẹ́bọdé lórí ẹ̀sìn ọlọ́run bá ń sọ fún wa ní súrọ́tù náàlì ó ní súnmọ̀ kó lé mí ń kó lẹ́ẹ́ ثم كل من كل الثمرات فاصل سبلا يخرج يخرج من بطونها شراب مختلف ألوانه في الشفاء للناس شفاء للناس oyin yìí o kó máa jẹ́ ìwòsàn kó máa jẹ́ ìwòsàn fún àwọn èèyàn òun ló ń pe oyin ọlọ́run bá lóun àwa la pé oyin kó jẹ káàkiri kó jẹ kó jẹ gbogbo ẹ̀ káàkiri kó wá máa ṣe kí ni o kó yin máa jáde lára ẹ̀ kó lè máa jẹ́ ìwòsàn fáwọn èèyàn kì í ṣe pé mùsùlùmí gan ló pé kì í ṣe pé mùmíní ló pé gbogbo èèyàn jẹ́nẹ́rálì ẹ̀rọ ọlọ́run ọba kì í ṣàwa èèyàn ó di méjì púrúfù oyin nìyẹn proof ẹlẹ́kẹta nínú relationship iṣẹ́ tèṣù láìkì jù láti máa ṣe jù òun náà ni tó dẹ̀ máa ń bẹ àwọn ọmọ ẹ̀ òun náà ni pé kí ni o láti dàárín èèyàn méjì rú láti dàárín couples rú súrọ́tù bákọ́rà one oh two wàtábà ọmọ tẹ́tìlù ṣàyàtì inú alamúlíkì sùlẹ̀mánà má jẹ́ kí n gbé látòkè jẹ́ kí n gbé látàárín ìwọ èṣù o nǹkan tó máa ń sábà ṣe jù ni pé o o ma ma yóò fárí kú náà bí i bẹ́ẹ̀nà o ma ń o ma ń fẹ́ da àárín tọkọ-tìyàwó rú iṣẹ́ tó máa ń bẹ àwọn ọmọ ẹ láti da ni Lati da ibi tó bá ni ẹ ti understand láti da ibi tó bá ń dùn rú ni máa yóò fárí kú náà bí i bẹ́ẹ̀nà mọ́rí ìwà sáújì yìí wà máa hún bí dọ́rí náà mí ní àdín ńlá bí ìsinmi láì tí wọ́n bá ti wá fi yáwà dúdú orúkọ ọlọ́run ọba tó tẹ̀sùn wọn ìfẹ́ tí kò lábàwọ́n ìfẹ́ tí ò ní fèkì nínú ni ìfẹ́ tó ní NAFDAC nọ́mbà ìjọba ọlọ́run ọba dání ni ìfẹ́ tó ní security nínú ni tẹ̀sù ò lè penetrate wọ̀ lọ fi ẹwà dúdú lọ fi gáìdì fámìlì ẹ kí wàá tọkọ ẹkẹ máa lò gbèsè ayé rọrùn confam mo ń sọ fún ẹ kò rújú ọlọ́run ní wàá máa ń hun bí dọrí náà bẹṣù ṣe ń dàárín àwọn èèyàn òru tó tó ń dàárín kọpù tó wàá máa hun bí dọrí náà mi ní àádín ilá bíi sínú láì èso oníkápá kan lórí yìí kò lè fi nǹkan kan ṣe yín ilé àbí ìsìnilẹ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ẹ̀mí ọlọ́run tí o bá ti wá fi orúkọ ọlọ́run yáwàdù tó ti wá fi gáìdì fámìlì ẹ sórí pé kò lè ṣe kíni kò lè kò lè wọnú lé yín tó rọrọ ọlọ́run ò ní lọ láì ṣe púrúfù nìyẹn àdúrà wa gbà so ọlọ́run àṣẹ dáadáa fún gbogbo wa fún gbogbo àwa tí a bá ní ìpèníjà lórí àìsàn kan lóríṣiríṣi àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni ó ti lo oògùn sí kò lọ ayé ló wà ń bẹ olówó nú kó lẹ́sẹ̀ nú ní whatever ìgbìyànjú kẹ gẹ́ẹ̀tì all in one by sheik afagba national apps fifteen thousand ní nàìjíríà fifteen thousand naira à ń tan fifteen thousand ó ní twenty five thousand wà àmọ́ for now fifteen thousand ló wà nàìjíríà for now ó ní fifteen thousand so all in one ni lórí gbogbo gbogbo nǹkan gbogbo àìsàn more than three hundred àìsàn ló ń wò tó bá dẹ̀ tún lo prevention ni cure ni treatment ni ẹ̀rí báyìí so ẹ gbìyànjú ẹ get all in one by Sheikh Afagba natural apps ó lágbára púpọ̀ àwọn egbòogi láti India láti China àti Africa, àti Asia, àti Arab country lápapọ̀ la fi ṣe ó lágbára ó dẹ̀ gba ó dẹ̀ gba wá ó dẹ̀ gba láàbù kọjá tí àwọn scientific wọ́n fi wọ́n bó ń so try kó get all in one fáwọn arúgbó ẹ̀ very lovely ó wà òkè gan bó o ní nǹkan kan o lè máa lò prevention ni o ní ní virus ṣe rírí ó wà sealed ẹ gbìyànjú kẹ gẹ́ẹ̀tì all in one ẹ wọ́sọ̀pù wa lórí nọ́mbà yìí lórí ẹnikẹ́ni ẹni ìgbé ìpèníjà kọ̀ọ̀kan uh, plus two seven six one two nine five six three eight nine masalam wa ilà lè kọ́ ẹ̀ ṣe à fídíò yìí.